ها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن الحكم إلا لله أمر أن لا تعبدوا إلا إياه ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون الحمد لله ولي الصالحين ثم الصلاة والسلام على رسول رب العالمين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run alhamdulillah a tọrọ ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run orí ajé ń jẹ́ tán rẹ̀ lọ́mọ bá anábíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní ìtẹ̀síwájú àlàyé ọ̀rọ̀ ọlọ́run nínú al-Qur'an al-Karim Yusuf aya 23 ibẹ̀ náà ni a ti máa tẹ̀síwájú lánàá a ṣe lálàyé fún wa ìrìn àjò anabi yusuf aleyhi salatu wa salam nípa ìlara èyí tó wáyé láàrin òun àti àwọn ọmọ bàbá rẹ̀ bàbá anabi yusuf aleyhi salatu wa salam ó ní anabi yaakub ó bí ọmọ méjìlá àwọn méjì wọ́n jọ ọmọ ìyá kan àwọn mẹ́wàá wọ́n jọ ọmọ ìyá ọ̀tọ̀ ìlara ó wáyé láàrin àwọn ọmọ bàbá kan náà nítorí pé wọ́n rí pé bàbá àwọn ti ṣe ànábì Yakub ó nífẹ̀ẹ́ Yusuf jù nínú ọmọ tó bí ajẹ́kọ́tì mọ̀ fún wa wípé ìwà ìlara ìwà tí ò dáa ni kò sí ti ìwà ìlara tí ò lè tìyàn láti ṣe ẹni tó bá ní ìlara ọmọ làkejì tó níwà kéèta ó lè pààyàn ó lè ṣe ọmọlàkejì níjàmbá àwọn ọmọ bàbá anabi yusuf aleyhi salatu wa salam látara wípé wọn rí pé bàbá àwọn ó nífẹ̀ẹ́ yusuf púpọ̀ ju àwọn lọ wọ́n pété pèrò wọ́n ní àfi káwọn pa táwọn bá ti pa tí bàbá àwọn ò bá ti rí i mọ́ yóò nífẹ̀ẹ́ àwọn àwọn ó jẹ ọmọ rẹ lójú ẹ̀ ó ń bẹ nínú wọn àwọn tí wọ́n mú ìmọ̀ràn míì wá wípé ẹ má ká pa Yusuf ẹ ká lọ sọ ni kànga tí omi inú re ò pọ̀ kò ní kú àmọ́ yóò rí dààmú àwọn tí wọ́n ń ré kọjá wọ́n lè rí e kí yọ kán máa mú lọ alimoyim kásá mú kúrò níbi tí bàbá wọn tó ti lè máa rí kó bàa lè fẹ́ra wọn aṣàlàyé fún wa lánàá wípé gbogbo ẹ̀yin obìnrin pátá tí ọlọ́run bá kádàrá pé kẹ́ ẹ máa bẹ ní abẹ́ ọkọ tó ní ju ìyàwó kan lọ tí ó sì ní ju mẹ́rin ẹ máa jẹ owó o kí ni mo wí ẹ̀yin obìnrin tẹ bá ti ju ẹyọ kan lọ méjì mẹ́ta mẹ́rin ẹ máa jẹ owó ṣùgbọ́n ẹ má ṣe ìlara àlìgáírà owó tẹ ẹ rí yẹn oore ni máa ń mú wá owó tẹ ẹ rí yẹn ó máa ń bí competition láàrin àwọn obìnrin ni ìwọ fẹ́ jẹ́ kí ata dùn tiẹ̀ kí yóò dùn ọkọ ẹnì náà sọ wípé à ó bá wa ń bẹ̀ ni kò sárúgbó gánà kò sí nàìjíríà náà obìnrin kọ̀ọ̀kan òun náà ni ó fẹ́ fata sí tiẹ̀ tí ó fi ọkọ ìyún ni máa bí owó kò sí láìsí ń bẹ. àmọ́ ìlara ó ṣe jẹ́ lámarín lọ́lọ́run ṣe oore báyìí fún lẹ́ẹ̀dì ọkọ wa ó ṣe jẹ lámarín ni ọlọ́wọ́n bá ṣe ìkẹ́ báyìí fún ìlara nìyẹn. ìdí nìyí tó fi jẹ́ wípé anabiwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam táwọn obìnrin rẹ̀ bá ń jowú. ànábì yìí náà ní ẹ̀ ṣùgbọ́n tá a bá fẹ́ máa ṣe ìlara ànábì ó sọ fún ọ wípé ìtẹ́kìlá ìbẹ̀rù ọlọ́run àwọn ọmọ ìyá àwọn ọmọ bàbá ànábì Yusuf aleyhi salatu wa salam wọ́n ṣe ìlara rẹ̀ wọ́n sì mú wọ́n sọ ọ́ nù kànga ìgbà tí wọ́n padà délé wọ́n sọ fún bàbá wọn wípé ìkòkò ti pàjẹ́ wọ́n sì mú aṣọ rẹ̀ wọ́n fi yí ẹ̀jẹ̀ ẹ̀ rí i pé ète jàǹbá ó ti wà ọjọ́ ti pẹ́. ṣùgbọ́n anabi Yaqub aleyhi salatu wa salam gẹ́gẹ́ bíi anabi ọlọ́run àti àgbàlagbà tó lóye ó rí wípé báwo ni kòkó ṣe pààyàn jẹ taso ò yá si ó sì yí aṣọ. fọ̀sọ́burú jẹ̀jẹ̀ sùúrù ló gbà wallahu al ala náà. pẹ̀tọ́ ǹjẹ́ rí ẹ o gbogbo ẹ̀yọ́ lọ. báyìí ni anabi yusuf aleyhi salatu wa àwọn tí wọ́n gbé e nínú kànga wọ́n lọ tà á lẹ́rú sí ilẹ̀ Egypt ilẹ̀ Misra ẹni tó wá rà á lọ́dún náà ó rí ẹwà tó ń bẹ lára ó wá sọ fún ìyàwó rẹ̀ wípé ẹrú ọmọ èké tá a rà yìí lẹ́rú yìí má tìrìtì ẹ̀ bí ẹrú o àtà àyẹ̀ǹfà àná àwọn ọ̀nà tàkìdà wọ̀lẹ̀dẹ̀ àwọn eléyìí yóò wúlò fún wa àbí ká tiẹ̀ sọ́dọ̀ ọmọ gan pé pọ́ ọmọ yìí rẹwà púpọ̀ máa tìrìtì ẹ̀ bí ọmọlúwa èyí tí olówó anabi Yusuf tó sọ fún ìyàwó ẹ̀ èyí ń fún anabi Yusuf láàyè láti lè máa wọlé síbi tí ẹrú ò lè wọ̀ nínú ilé ọ̀gá ẹ̀ torí pọ́gà rẹ̀ ti fún níyọ̀ǹda wípé kí àwọn òun mọ́ tìrìtì ẹ̀ gẹ́gẹ́ bí bí ẹ̀rú àti ọ̀ràn nílé yóò padà wá jẹ́ sànàbí Yusuf. ibẹ̀ yẹn ni abá tafsiru dé lánàá aṣàlàyé fún apẹ́ ìtàn ìgbésí ayé ànábì Yusuf aleyhi salatu wa salam bó ṣe ń kọ́ra wọn yẹn ó ìtọ́lọ́nfẹ́ mú jáde ń bẹ̀. mo wá ní kí wọn náà apply rẹ̀ láti ìgbà tí wọ́n ti bí ọ máa wo ìrìn àjò rẹ bí ṣe ń lọ ìgbà míì ó rò pé ó yẹ kó smooth kò ní smooth yóò wọ́ gbogbo ẹ̀ náà ó ń forí sọ ìtọ́lọ̀ ń fẹ́ kóníkàlùkù jẹ náà ẹ wo ànábì Yusuf alayhi salatu wa salam tí àwọn ọmọ ẹ̀yà rẹ̀ tí wọn ò bá pẹ̀ gan ẹ̀ kò mọ̀ lè débi tó dé wọn ìlara tí wọ́n ṣe ló mú kúrò lábẹ́ bàbá ẹ̀ ló sọ di ara ilẹ̀ misra ilẹ̀ misra tí wọ́n rà á lẹ́rú ibi tí wọ́n tà á sí onítọ́lọ́n fẹ́ fàyọ́ ibẹ̀ yẹn ni abatẹ̀síro adélànà lẹ́ni a suratu yusuf aya twenty three. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يصلح الظالمون أبراتتما القرآن بل ورقى لهم أبا الله ọba tí ó kẹ́ gbogbo wa láyé tó bá tún dijọ́ gbé ní alikiyama òdo ẹni tó bá ṣe tọ́lọ́hún nìkan ni ó kẹ́ níjọ́ náà. bisimilahi rahmani rahim. ọlọ́run ọba ń bá ọ̀rọ̀ nípa ànábì yusuf ó ń bá a bọ̀ wọ́n ti rà á lẹ́rú sínú ààfin al-aziz nílẹ̀ misra. ọlọ́run bá wá ní wa wá arákùnrin tó rà wá fà á léyàwó ẹ̀ lọ́wọ́ máa mójútó tọ́jú ẹ̀ o àṣé fífà lé lọ́wọ́ wọ́n fa Yusuf léyàwó ọ̀gá rẹ̀ lọ́wọ́ ọ̀ràn mi ẹwà tí ń bẹ lára Yusuf aleyhi salatu salam gbogbo èèyàn tọ́lọ́wọ́n bá dá pátá látijọ́ èèyàn tó ti títí dìgbà tọmọ ènìyàn ò ní í sí lórílẹ̀ má kò tún sẹ́nìkan tó lè rẹwà tó ànábì Yusuf aleyhi salatu wa salam ẹwà yìí pọ̀ ìgbà tí wọ́n fa Yusuf tí wọ́n fà á lé ìyàwó ọ̀gá rẹ̀ lọ́wọ́ ìyàwó ọ̀gá rẹ̀ rí wípé ah, ah, èèyàn ló rẹwà tó báyìí ó wá sọ wípé wàrọ̀ wàdá tí wúlẹ̀ tí wà fi bẹ́ẹ̀ tí a án nàfsì yìí. wàrọ̀ wàdá tí wúlẹ̀ tí wà fi bẹ́ẹ̀ tí a án nàfsì yìí. àlẹ́ tí ọlọ́run dárúkọ obìnrin náà ẹ̀kọ́ ń bẹ níbẹ̀ ọlọ́run ọba fi bu àṣírí ẹ̀ ọlọ́run náà fi kọ́ àwa tá bá ń sọ̀rọ̀ gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ọlọ́run fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ìpìlẹ̀ ó náà ní pé tá a bá ń sọ̀rọ̀ nípa ẹnìkan ká má jà kọ ẹ̀ pàápàá jùlọ tá a bá fẹ́ sọ àwọn nǹkan kan tó ṣe pẹ̀lú àníyàn pé a fẹ́ ká kẹ́kọ̀ọ́ níbẹ̀ àbí a fẹ́ ká kọ́gbọ́n níbẹ̀ ìpìlẹ̀ ní ká má dárúkọ ẹni yẹn àyàfi táwọn bùkátà bá béèrè fún ká dárúkọ ẹ̀. ṣùgbọ́n ìpìlẹ̀ ni ká má dárúkọ onítọ̀ ọlọ́run bá wá lu ẹ̀kọ́ yìí fún wa nínú alukur'an ìyàwó anabi yusuf ó lórúkọ ọlọ́run ò dárúkọ ẹ̀ anabi yusuf náà ọlọ́run ò dárúkọ tiẹ̀ náà níbi ọ̀rọ̀ yìí ọlọ́run wá lu bọ̀míìr ó lo ọ̀rọ̀ arọ́pò orúkọ tó ń وراودته التي هو في بيتها وراودته كنتما المراودة من باب مفاعلة لا ترى راد يرود nílòdò lárúbá tó bá ní rọ́ọ̀dà yarud ó náà ẹni kó ṣe wípé já àwàdà ábà kẹ́nìkan ó kọ́ máa lọ kọ́ máa lọ ni yìí èyí tí Yusuf ń bẹ nínú ilé ẹ ó pe Yusuf ó pè wọlé èyí tí ṣe ìyàwó ọ̀gá ẹ gbogbo ibi tí ọmọ ọ̀dọ̀ ò lè dé oníkó wọlé Yusuf ń sára kì í pé ah, ẹ má ń dé gbogbo ah, bí ó ní mọ́ bọ́ọ̀lù níbàlú ẹrú wọlé anabi yusuf ń wọlé ó ń wọlé ó ń wọlé odidi ilẹ̀kùn méje bánabi yusuf ṣe ń wọlé yóò ti pa tó bá tún wọ yàrá kejì yóò tún tilẹ̀kùn títí tó fi pé méje ilẹ̀kùn méje ìgbà tó wá kan yàrá àti obìnrin yìí gangan ti ń sùn tó ṣe pé yàrá yìí. ẹnu ọ̀nà kan jáde sínú yàrá yẹn yàtọ̀ sí gbogbo lẹ́kùn tí wọ́n ti yẹn ìyẹn lẹ́kùn ọkọ tó jáde sínú yàrá náà kò sẹ́dá ọlọ́run kankan tí ń gbàgbẹ́ wọlé jọkọ ẹ̀ nìkan. ọlọ́run bá wá ní ò. wà fi bẹ́ẹ̀ ti hà. ọlọ́run bá níjọ́ wí obìnrin náà èyí tí ṣe. ìyàwó ọ̀gá Yusuf. Àlẹ́tí ìhùwà fi ibẹ̀ ìfì ha. Bí ànábì Yusuf bára rẹ̀ nínú yàrá ẹ̀, arábìnrin yìí wá ń lo ọgbọ́n láti fa ànábì Yusuf lójúmọ́ra kó lè bóun láti pọ̀. wádà nìyẹn. Kò sí bí ọkùnrin sọ pé òun torí pé gbogbo ohun tí aburú lè fi wáyé dísìnà lè fi wáyé òun ló ti ṣẹlẹ̀ ńjọ́ náà wọ́n ti wà ní seclusion alkhalwa kò sẹ́ni kankan pẹ̀lú wọn ẹlẹ́ẹ̀kejì ọ̀gá Yusuf ó ti ní ká tírìtì ẹ̀ bí ọmọ nulẹ̀ ẹlẹ́ẹ̀kẹta gbogbo lẹ́kùn ó ti wà ní títì ẹlẹ́ẹ̀kẹrin ẹni tó jọ́bìyàwó ọ̀gá rẹ̀ ló wá ń sọ fún wípé ànífẹ́ mo ní kó o ṣe bó o bá sì ṣe ó jìyà inú ilé yóò lè mọ jẹ̀mọ́ àfọwà abdulrahman nasiru wọ́n ní àdánwò tí ojú yusufu kàn látọ̀dọ̀ àwọn ọmọ ìyá rẹ̀ àti kékeré ni. wọ́n ní àdánwò ẹlẹ́ẹ̀kejì yìí hádìí mihnatul azima wọ́n ní àdánwò ẹlẹ́ẹ̀kejì tó tóbi yìí àádọ́mù ala Yusuf àádọ́mù ala Yusufa min mihnati ikhwati àdánwò ẹlẹ́ẹ̀kejì yìí òun lágbára ju àdánwò talákọ̀ọ́kọ́ lọ àfikọ́ lọ́wọ́ bá kó mú ni dúró lórí irú nǹkan bẹ́ẹ̀ ìdí nìyẹn kí anábìwá muhammad sallallahu alayhi wa sallam anábì fi irú ẹni tó bá bára rẹ̀ ní kọ̀ǹdíṣàn bẹ́ẹ̀ ó fi sí ọ̀kan nínú àwọn tí ó máa bẹ ní abẹ́ bòjì nítorí pé al-qiyama wa rajulun da'atu imra'atun dhatu mansabin wa jamalin faqala inni akhafu Allah anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi nínú àwọn ọkùnrin tí ó máa wà lábẹ́ ibòji níjọ́ tí ò ní síbòji kankan níjọba ìjà kìyàmà àfibòji ọ̀hún nínú àwọn méje tí ó wà ń bẹ̀ ó ní arákùnrin kan tó bára rẹ̀ ní kọ́lọ́fín pẹ̀lú obìnrin tó rẹwà obìnrin yìí rẹwà ó nípò ó lọ́lá ó wá ń sọ fún arákùnrin náà wípé gbogbo nǹkan níbi tí ọlọ́run tó bá lè bá mi láṣepọ̀ lẹ̀kún wà ń títì òun ló nínú ilé ẹ̀ kò sẹ́nìkan tí wọ́n gbé kí ni wọ́n ń ṣe ń bẹ̀wò ọwọ́ abára rẹ nínú kọ̀ǹdíṣọ̀n bẹ́ẹ̀ ọwọ́ ni inni akhafullah èmi bẹ̀rù ọlọ́run ànábì ni ẹni tírú bẹ́ẹ̀ bá lè ṣẹlẹ̀ sí tó ṣe é yóò mọ bẹ́ẹ̀ lábẹ́ fòjì àlára ṣe yóò mọ làwọn bí lọ ìlàdé jọmọ ṣèbú ọ̀lọ́ ń lọ yọjú wọ̀yàwó yàwó wọn ò tiẹ̀ pè ọ́ ìwọ ẹ wo bọ́pọ̀lọpọ̀ wa bá a ṣe ń dẹ́jú ilé àǹfààní àìkèyàmà bó tilẹ̀ jẹ́ wípé bùkátà lè béèrè ọmọ ọ̀dọ́ lè fẹ́ ọ̀gá ẹ̀ fífẹ́ ó yàtọ̀ sí bíbá ìwà gbèrè anabuwa muhammad sallallahu alaihi wasallam ìyàwó Khadija ìyàwó anabi ni sallallahu alaihi wasallam ọ̀gá anabi tuntun ni ó gba ànábì ṣiṣẹ́ lábẹ́ ẹ̀ ó ló dẹnu kan ànábì bó nífẹ̀ẹ́ ànábì sọ̀rọ̀ láti fi sọ̀kọ̀. ànábì sì délé ó sọ fáwọn tó kù ní bàbá ẹ̀ ẹni tí ò tí ì níyàwó rí tó ṣe wípé adélébọ̀ ó ní ànábì gbà láti fẹ́ àwọn èèyàn ànábì wá lọ tọrọ ẹ̀ wọ́n yọjú sí ọ̀dọ̀ àwọn tó kù ní bàbá ìjọba ànábì kan sọkọ ẹ̀ bẹ́ẹ̀ ànábì yọjú kódà ànábì ó tún gba sàdáàkì ànábì fẹ́ ní ti fífẹ́ ẹ wá wo èèmọ̀ nínú gbogbo obìnrin tànábì fẹ́ kọ̀díjà tó jẹ́ abilékọ yìí tó ti lọ́kọ kan rí tẹ́lẹ̀ tí a mọ̀ pọ̀ ń ló bímọ tó pọ̀ jù fana Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn rẹ̀ kò sí abilékọ kan dáná bí fẹ́ àtọlọ́mọdé tó bímọ fún anabi sọlá àṣẹ abilékọ yìí ló bímọ fún anabi sọlá àṣẹ ọmọ ọ̀dọ̀ ọmọ ẹsẹ ó lè fọgẹ tọba rìn nílànà ṣẹríà àmọ́ kọmọ ẹsẹ kọgà máa fi tura kọmọ fi kí ni kọmọ fi tura àwọn ò ní lọ́kọ o ṣùgbọ́n láwọn ọmọ ṣẹ́ bára bá ti ń ṣe òun lọ́yà gẹ́tìmá ọ̀yà wọlé madam ṣe sùúrù ṣe sùúrù ṣe bẹ́ẹ̀ mi lọ bẹ́ẹ̀ ebi tí mo ebi tí mo fi ń jọ́ kẹ́hìn náà ni tí n bá ti ní kọ́ ọmọ ṣe ọmọ ṣe èyí tí mo tún ní oṣù èyí náà rọ́ọ̀lù nítorí ọlọ́run rá nìyẹn wo ọlọ́run rá nìyẹn bu o kó o sì fi sẹ́yìn ẹ lẹ̀ kò sá kúrò níbi ẹ̀ṣẹ̀ tó pẹ́ ọ. èyí wọn ló sí Yusuf ẹwù àdánwò ńlá fọlọ́wọ́n bá ní wọ́rọ́ wa ti wulẹ̀ tí wà fi bẹ́ẹ̀ nà fúsi yìí. wọ́rọ́ wa wà fi bẹ́ẹ̀ ti à nà fúsi yìí. ìyàwó ọ̀gá Yusuf ó bá bẹ̀rẹ̀ sí ní dẹ́tẹ̀ ìfà Yusuf lójúmọ́ra lọ́lọ́run bá sọ pé wàrọ́ wà dátìkù ó ń fà á lójúmọ́ra láti bá a láṣepọ̀ torí pé ẹwà tó ń bẹ lára anábì Yusuf yìí pọ̀ náà. Àlẹ́dí húwa fi bẹ̀ ìdí àánà fún sí. Obìnrin èyí tí Yusuf ọlọ́run lo àlẹ́dí fóbìnrin yẹn ó lo húwa fún Yusuf. Ó fi orúkọ àwọn méjèèjì pamọ́. Torí pé gbogbo aṣọ náà kọ́ la ṣe sá lóòrùn. Àfọ oníwàásí. Báwọn èèyàn bá fi àṣírí kan ṣe ọ lọ́wọ́ tó bá ti ń ṣe wáàsí gbogbo ẹ̀ ló sọ. Èèyàn a máa sọ nígbà míì ṣùgbọ́n ò ní dákọ̀ọ́ o sì ní sọ nísọta yóò fi mẹ́rin tí nǹkan bẹ́ẹ̀ tẹ̀lé torí pé o fẹ́ ká yóò kẹ́kọ̀ọ́ látara nǹkan náà àmọ́ kọ wá ní kí n tó wọlé ọ̀kan náà àwọn jàmáà abálàjì wọ́n àlàálà mọ́tà akọ ẹnìkan torí pé n tó ń sọ yẹn ẹgbẹẹgbẹ̀rún àwọn èèyàn ní ìbẹ tírú ẹ̀ náà ṣẹlẹ̀ sí i lọ́lọ́wọ́n bá fi sọ pé wárọ̀ wàdà tí ó lẹ́tí wá fi ibẹ̀ tí a nọ́fsì. wárọ̀ wàdà tí ó lẹ́tí wá fi ibẹ̀ tí a nọ́fsì. ìgérí tenzil wárọ̀ wàdà tí ó a nọ́fsì yìí alẹ́ tí wà fi ibẹ̀ tí a. níṣe ni arábìnrin náà èyí tí hùwà anabi yusuf fi bẹ́ẹ̀ tí a fi gúrúfà tí tánàbí Yusuf bára rẹ̀ nínú yàrá ẹ̀ yàrá ìyàwó ọ̀gá ẹni kí ló fẹ́ kí ló fẹ́ sún ọ bíbẹ̀ tí ìbá ti kún gẹ́gẹ́ lórí kò wọlé Yusuf bára rẹ̀ níbẹ̀ ọ̀gbìyàwó ọ̀gá rẹ̀ yìí wá rọ́wà dátì Yusuf anábùsì yìí ó fẹ́ kí Yusuf ó jọ̀wọ́ ẹ̀mí ara rẹ̀ fóun láti bọ́ òun láṣepọ̀ náà. wọ́n kọ́ lábọ́dì lábẹ́ wá. ẹ̀rú fẹ́ máa bá ànábì Yusuf. وغلقت الأبواب وغلقت الأبواب وصوت وغلقت فعل للمبالغة والتكثير وغلقت الأبواب arábìnrin náà wá ti gbogbo lẹ̀kùn pátá ibẹ Yusuf aníṣẹ́ntì mo ní oṣù fọkànbalẹ̀ kò sẹ́nìkan kò sẹ́ni tí kò sẹ́nì kan tí ó wọlé. wàgọ́lá kọtí abẹ́wà arábìnrin náà ti gbogbo lẹ́kùn wọn ní lẹ́kùn méje ni ó ti gbogbo ẹ̀ pa lẹ́kùn yìí pọ̀ ó sì tún tì tẹ̀bílì kan tó gba títì. wàkọ́lá ti haitalak. wàkọ́lá ti haitalak. àfọ àwọn ará alùkúfà wà lè àwọn akẹ́wí pé wàkọ́lá ti haitalak àwọn ará Madina àtàwọn ará Sham àwọn akẹwì pé wá kọ́ láti hí ìtàlák àfọ àwa Ibnu Kathir àwọn kẹwì pé wá kọ́ láti há ètùlák àfọ àwa asúlàmí àti Qatada àwọn kẹwì pé wá kọ́ láti ìtùlák gbogbo ẹ̀ náà ló mú túmọ̀ kan dání. وقالت هيت لك وقالت هيت لك arábìnrin yìí wá sọ fún anabi yusuf wípé mo ti tilẹ̀ kí ló bá wọ pé haitala bẹ̀rẹ̀ ṣẹ́ ìtumọ̀ ẹ̀nu go on sọ́hùn kò sí kò sí tó di ọlọ́wọ́ mọ́ o wàkọ́ọ́lá haitala àìákbíl ìlàyà ṣe gbogbo tó bá wù ọ́ lára mi ìwọ ló ní ọ̀rọ̀ tó sọ nìyẹn gbogbo tó lè ba Yusufu lẹ́rù ó ti fi lọ́kàn bá gbogbo lẹ́kùn ló kò sẹ́dọ̀ ọlọ́run tó lè wọlé ìgbà tó sọ eléyìí fún ànábì Yúsúfù. fọlẹ̀ máa dàlọ́. tó jáde lórí àwọn ànábì Yúsúfù ni wípé máa dàlọ́. fọlẹ̀ máa dàlọ́. ànábì Yúsúfù ní pé mo sáàjì ọlọ́run látara a'udhu billah.

anabi yusuf wa sọ pé wa kọ́ọ̀là máa dàlá. kọ́ọ̀là máa dàlá. kọ́ọ̀là máa dàlá. anabi yusuf sọ pé a mustaji ọlọ́run àdánwò rèé. ìnáwó rábì àtẹnà màdùwà. báwo ní ṣe ṣerú ìṣekúṣe yìí pẹ̀lú ẹni tó jẹ́yàwó ọ̀gá mi ìnáwó rọ̀bì torí pé ọkọ rẹ rọbí is my master rọbí yẹn ti ṣe pé lọ́ọ̀tù ọlọ́run ní rìfàṣì iná òwú torí pọ́kọ tó gbé ọ sílé rọbí ọ̀gá mi ló jẹ́ ẹ̀. máa sàn wá. ó sì bá mi lò dáadáa nínú ilé kò lò níbi ẹrú. ináwó láàyò fún mi. àdéhùn wá fi aburú sẹ́ni tó ṣe dáadáa fún ni ẹwà nẹ́bí Yusuf bó o láti máa fi ọ̀bẹ ẹni jẹ́ ọ̀gá ẹni níṣu ọmọ kí omi ń bẹ ń báyàwó àfa rẹ̀ sùn ọlọ́kùn sọ bẹ́ẹ̀ ọmọ tẹ́mi ń bẹ ń ti ń dẹ́wò pẹ̀lú ìyàwó ọ̀gá ẹ̀ kò ṣe gbọ́ sétí gbogbo ẹnikẹ́ni tí bá ń bẹ lábẹ́ ọ̀gá kan bẹ̀rù ọlọ́run pẹ̀lú àwọn tọ́lọ́ ń bá kó sábẹ́ ọ̀gá ẹ̀ ìyàwó ọ̀gá rẹ̀ ni. àwọn ọmọbìnrin ọgá rẹ bẹ̀rù ọlọ arákùnrin kan bẹ a máa ń sọ̀rọ̀ rẹ̀ púpọ̀ ó lọ ilé àáfàá wa ní kọ́mọ̀sánwó lẹ́jọ́ ó fẹ́ràn rẹ̀ púpọ̀ kì í sanwó lẹ́jọ́ ń gbélé ọ̀fẹ́ kódà àgbà mi yóò tún jẹun yìí wá ní ọmọbìnrin kan àfa kìí sì yí fẹ́ kẹ́nìkan kó tiẹ̀ kí ọmọ yẹn gbèlèǹtàṣe fọ́ọ̀mù bá sọ̀rọ̀ ṣùgbọ́n àfa yọ̀ǹda fún ọmọ kéwò rẹ̀ yìí torí pé àfa fẹ́ràn ọmọ kéwò rẹ̀ yìí púpọ̀ ó sì fọkàn tán ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí ọmọ kéwò rẹ̀ yìí olófọmọ rẹ̀ lóyún wọ́n wá yin ọmọ títí ta ló lóyún ta ló lóyún nígbà ọ̀rọ̀ wá dójú ẹ̀ ó bá jẹ́wọ́ pé àfa làmọ́ ń lóyún bàbá rẹ̀ ní kò sì jẹ́ bẹ́ẹ̀. Ah, kò lè jẹ́ bẹ́ẹ̀ ìgbà tí wọ́n wá gbé lọ wájú tó gbé lọ ẹ̀yìn wọ́n wá ní àáfàá lágbájá ìṣe lágbájá ti ń kọrin o bó o ló ṣe jẹ́ ṣe ìṣù ni ah! àáfàá yẹn wá kó gbogbo àwọn ọmọ tó jọ wọ́n wá ní kó jókòó wọ́n wá ní kọ́nà ẹ̀sán àwọn òbí ẹ̀ wá ìgbà táwọn òbí ẹ̀ wá jókòó àáfàá yẹn wá ń bí léèrè pé àtọ́jú tó ti débì tó ń gbowó kankan lọ́wọ́ ẹ̀ sínú ẹ̀ gbá. àtọ́nudó tó o ti débì èyí tó pọ̀ jù nínú oúnjẹ tó ń jẹ ṣe bóun ló ń fọ́ níbẹ̀ ni. ibi tọ́pọ̀lọpọ̀ ọmọ kí o lè wọ̀ lọ́dọ̀ òun ò ń wọ̀ ó níbẹ̀ ni ṣé n tọ́ yẹ kó o fi san fún mi rẹ̀ èṣù ni ìtọ̀ sọ̀dà òun àmọ́ sọ nǹkan kan ní ìsìn òun máa ṣe àmì gbogbo kéwú tó ń kọ láyé kọlọ̀ ọ ma sọ pé o ké orí ni àlùbáríkà ké ọlọ́run yóò fún gbèsè ayé àwọn bàbá rẹ ní ilé ìpọ̀ ìṣúná ó sì kù lẹ́yìn ìkára ló fi wọ́n lé pé èpè yẹn sì mọ́ lórí bá a tún máa ń rí náà ibi tọrọ rẹ dé yẹn ń fún wọ́n bẹ̀rù wọ́n bẹ̀bẹ̀ scholarship. tó tó travel lọ ẹ̀yìn odi àmọ́ síbẹ̀síbẹ̀ náà ó forí gbẹ̀gbẹ̀ o ẹlòmíín wá ń bẹ bẹ́ẹ̀ àṣírí ò ní tú bá ti rí ọ̀bá tú sọ́lọ́hún orí ló fi jẹ́ wípé a kì í fi ọ̀bẹ ẹ̀yìn jẹ ẹni tó bá ṣe wá lóore níṣu anabi yusuf alayhi salatu wa salam òní innahu rabbi dájúdájú ọkọ rẹ tó gbé ọ sílé ọ̀gá mi ni. àtànà máa tó wá. a ó máa da púpọ̀ lérí bó ṣe bá mi lò nínú ilé yìí kò bá mi lò kò mú mi lẹ́rú. innahu la yuflihu zalimun. bẹ́ẹ̀ sì ni gbogbo ẹni tó bá ṣàbòsí sọ́gá ẹ̀ gbogbo ẹni tó bá ṣàbòsí sẹ́ni tọ́lọ́wọ́n bá bá kó sábẹ́ rẹ̀ onítọ̀hún ò mọ̀ ní là onítọ̀hún ò mọ̀ lè láṣeyọrí bẹ́ẹ̀ yẹn bá ń wáṣeyọrí láyé kéèyàn ó ṣòdodo pẹ̀lú gbogbo ẹni tọ́lọ́wọ́n bá kó yàn ọ̀gá mélòó ọmọ aṣẹ́ mélòó ló fòdodo bọ́gà rẹ̀ lò mọ́ ọmọ aṣẹ́ mi àti ẹ̀ lọ bá àwọn tí ń gbéṣẹ́ bọ́gà rẹ̀ ọ̀gá ọmọ sẹ́ẹ̀ àwa tá à ń ṣe náà rè é wá bá ń ṣe rè é mo fẹ́ gba freedom náà lónìí àtẹ̀mí tí mò ń ṣe gan ni tó ti ń bá ti ṣe freedom ẹ̀ sá máa gbé wá sọ́dọ̀ ti bó o bá kúkú ṣe bẹ́ẹ̀ bó o bá sọ báyẹn náà tọ́lọ̀ bá ní ó jẹ tiẹ̀ yóò jẹ tiẹ̀ èyí pọ̀ lẹ́nu kò wá sálùbáríkà máa ànábi Yusuf ó ní mi ò gbúdọ̀ ṣe jàǹbá sọ́gá mi torí wípé iná wùlá yóò fìlé hù bọ́ọ̀lì mú wọn. iná wùlá yóò fìlé hù bọ́ọ̀lì mú wọn. gbogbo ẹni tó bá tàbò sí kò lè láṣeyọrí. ọlọ́kọ̀dá ọlọ́run wá sọ ọ̀rọ̀ kan níbí káfí lè mọ̀ pé èèyàn ní gbogbo wa àwọn ànábì ọlọ́run bàṣàríyà ó ń bẹ lára wọn èèyàn ni wọ́n wọ̀nyí ṣe áńgẹ́lì ẹlòmíì á ní bóun ṣe wá yìí òun lè sùn lérí obìnrin sílẹ̀ fi mọ́ kò sí tí ó ṣẹlẹ̀ a ní gbà fún ọ kó ṣe bí ìgbà kò ní ṣẹlẹ̀ là gbogbo obìnrin olóbìnrin ọmọ bà wọn lọ́wọ́ ọmọ jì mọ́ wọn pé ọkàn ló ti pa ọkàn ọkàn wo lọ́kẹ́ ó ṣe yẹn ọlọ́run ọba ni wọ́n lákọ́dẹ̀ hàn mẹ́tì bìyí. wọ́n lákọ́dẹ̀ hàn arábìnrin yìí ó gbèrò kí ànábì Yusuf kó bóun láti pọ̀. ẹ̀mí ànábì Yusuf náà ńgbà tó tó ààyè kan ẹ̀mí tiẹ̀ náà ó rúwúyẹ́ nínú ẹ̀mí tiẹ̀ ṣébí yẹn ẹ tí nǹkan yẹn ti dé ànábì Yusuf sọ pé àwùjọ bìlá mo wá sọ lọ́dọ̀ ọlọ́ ṣùgbọ́n lọ́wọ́ bá wàhámà bíyà arábìnrin yìí gbèrò kánẹ́bì yusuf bóun láṣepọ̀ wàhámà kánẹ́bì yusuf ó sọ kúlú nínú ẹ̀mí tiẹ̀ náà ṣèbé èèyàn ni obìnrin bọ́ra alẹ̀ níwájú ẹ̀ ń fọ ọ́ jẹ́ ọ lẹ́kẹ̀ẹ́ وهم بها وهم بها àwọn míì inú àwọn àfọwọ́ ní máa tafsir wọ́n ní àwọn ànábì ọlọ́run àgbọ́dọ̀ fi nǹkan yẹn ròyìn wọn bẹ́ẹ̀ pé وهم بها وهم بها wọ́n ní n tó ṣẹlẹ̀ nínú àyà yẹn ní taqdim wa ta'khir wọ́n ní wàlàkọ́rẹ́ àmọ́ ti bí yẹn bí yìí wọ́n lóbìnrin yẹn òun ló gbèrò ìwà zina pẹ̀lú ànábì Yusuf uh-huh. wàhámà bí ayẹn wọ́n ní láọ́lá àárọ̀ àbúrò ànàrọ̀ bíi wàhámà bí a wọ́n ní bọ́rọ̀ yẹn ṣe wá gan ni pé tí kì í bá ṣe àánú ọlọ́run ìtọ́sọ́nà ọlọ́run tọ́lọ́run fi gáìdì ànábì Yusuf òun náà pa gbèrò bẹ́ẹ̀ pé kò gbèrò ẹ̀ ó ń bẹ náà àwọn àfọ onímọ̀ tẹ̀sí tí wọ́n fi tẹ̀kìdí mú wọ́n tààkìrì ṣùgbọ́n àwọn àfọ ńlọ́gà wọ́n ní kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láwọ́ kò lè wáyé wọ́n ní kò lè wáyé bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ má jẹ́ adara wa láà gbogbo àwọn ànábì ọlọ́run pátá èèyàn ni wọ́n innama ana basharun mithlukum yuha ilayya ọlọ́nira ànábì sọ fún wa ìnàmá anábàṣàrú mìtìlókún. ìnàmá anábàṣàrú mìtìlókún. èèyàn ti ṣiyín lèmi náà. yóòhá ìlàyé. ìdí máa ń ṣèyàn ń ṣe àwọn ànábì ọlọ́run torí wọn èyí ṣe àjànú èyí ṣe màláìkà. àyà yìí ń bí kò tàbùkù ànábì Yusuf ó jẹ́ ká mọ̀ wípé èèyàn lòun náà àmọ́ ìsmọ́ ọlọ́run ààbò ọlọ́run ó máa ń bẹ pẹ̀lú àwọn ànábì ọlọ́run àtàwọn tó ń jẹ̀mí ọlọ́run wọn èyí ṣubú sínú ìbàjẹ́ bó kù sáátà tí wọ́n bá ṣubú síbẹ̀ ọlọ́run ká ẹ̀jẹ̀ wọn nítorí kí wọ́n lè nítàn tó dáa ìbálò jẹ́ pé ànábì Yusuf kó fọ́ọ̀lù sínú eléyìí náà bóun ló ti fẹ́ gbà ànábì ọlọ́run ẹ̀tọ́ kàkà ànábì ọlọ́run kan rí tó ṣe jìnnà kò sí ààyè tọ́lọ́ ń fẹ́ to Yusuf sí ọlọ́run kan fẹ́ jẹ́ ká mọ̀ wípé tó bá fi lè jẹ́ kí ẹ̀mí ànábì ọlọ́run náà kó rúwú yẹ bó wá làwọn àtàìsí ànábì ọlọ́run ọlọ́run jókòó sí ìyàwó ìyàwó nulẹ̀ ọkọ rẹ̀ ò sí léwu kọ́mọ́sẹ̀ yìí nìkan kí ló dé bó ní tiẹ̀ ṣe jẹ́ àwọn nǹkan yẹn ká jìnnà sí torí pé ẹ̀mí tẹ rí yẹn a máa pàṣẹ ìbàjẹ́ láfáà fi sọ wípé wà náfúsù àmàrọ̀ tó ń bisu ikọ́ lálànà rọ́bùl kọ́lá ìkìfà ọ̀bẹ̀rẹ̀ aládàkálì. wà náfúsù àmàrọ̀ tó ń bisu ikọ́ lálànà. رب الخلائق فاذرها لا تخلي رب الخلائق فاذرها على الجحر وفي بصرى مسنجا rẹ ní máa ń gbéyàwó rẹ kiri gbogbo bí. bó bá fẹ́ lọ ọjà òun ni ó gbé lọ bí bá ń tíráfù òun ni ó gbé lọ ìgbà míì ọkọ̀ àti ẹ̀bàjẹ́ wọn aṣojú ọ̀nà òun àti ẹ̀mí. ونفس أمارة بالسوء قال لنا ونفس أمارة بالسوء قال لنا pé afẹ́kọ́ mọ́ pàṣẹ jambo English teacher chemistry teacher ó tilẹ̀kùn mọ́ àtọ́mọ́ rẹ̀ obìnrin nínú ilé fúnkẹ́ kó kọ́ ẹ dáadáa o mo fẹ́ jáde. wọ́n ná bùrù àmọ́ràn tó ń bí sóòrè kọ́ lára náà. ó bá kọ́ ní kẹ́mísírì ìtàn yóò tó kọ́ ní nǹkan míì. wọ́n ná bùrù àmọ́ràn tó ń. ìwé èèyàn ni wọ́n wọ́n èyí ṣẹ̀gbọ́n àtàbúrò wọ́n èyí sọmọ àyà wọ́n èyí sọmọ bàbá ẹlòmíì àti ìfọkànbalẹ̀ bẹ́ẹ̀ ìgbà yẹn tó bá ti kọ́ sùkúl kó lọ sílé tíṣà yẹn so tílẹ̀ bá sóore sùn bẹ́ẹ̀ so ká fọ gbogbo mathematics yẹn ká fọ. wọn náà fún so àmà àtọ́bí tó ẹ̀kọ́ ká bá fọ mathematics táwọn tó ń fọ eegun. bísú ikọ̀ lálàná rọ̀bọ̀lẹ́ kọ̀lá èké fà sára alájàpálí. ìyá máa jowú lérí ìyàwó ẹ̀ ìyá jowú lérí àwọn ọmọ ẹ̀yìn obìnrin ìyá jowú lórí ẹlẹ́tọ̀ọ́ èèyàn anabi sallallahu alayhi wa sallam anabi ní àwọn ọkùnrin kan ò ní wà lìjẹ́nà wọ́n ní àwọn wo ni adẹ́jú ọkùnrin tí ò ná níyàwó ẹ̀ ẹ lọ gáràjì ẹ rí obìnrin ní ó ń ta àgbo àgbo lásán kọ́ là àgbo wọn àgbo jẹ̀dí tóbìnrin bá wá ń sọ fún ọkùnrin pé bẹ́ẹ̀ bá lu àgbo yìí gbogbo ara yín ó mọ dìde ni bẹ́ẹ̀ bá fẹ́ dán owó bóun ṣe wáyé gan ẹjẹ́ káwọn ọbọ̀ sẹ́yìn kọ̀ọ̀rọ̀ mẹ́sàn-án nítorí pé ó ń tàgbò ó sì lọ́kọ nínú ilé kí lobìnrin bá débi kó máa ta oògùn alẹ́ fọkùnrin kó máa yanu ṣọ́ọ̀bù gbogbo àwọn mẹkáníìkì village kọ́ lọ́ máa yabẹ̀ ẹlòmíràn ni kó mu wá sínú àjákù ọkọ̀ ó sì lọ́kọ nínú ilé èèyàn ni wá àìṣe màláíkà ìdí nìyẹn tó fi jẹ́ pé nínú Islam Islam ti kọjú gbogbo nǹkan tó lè lead sí pàlàpàlà ẹ lè jọjọ dá wà ní kọ̀rọ̀ àfi kẹlòmí ó wà ń bẹ pẹ̀lú yín o ò lè bá obìnrin tí èsì ìyàwó rẹ lọ́wọ́ o ò lè dì í mọ́ o ò lè rí òwò rẹ̀ yálà lójú korojú àbí píkṣọ rẹ̀ ẹlòmí lè máa bóbi nígbà ẹ kàn sẹ́yìn dé píkṣọ yín kí lọ́ọ́ bẹ́ẹ̀ píkṣọ obìnrin olóbìnrin ṣe sójú bí ìyàwó ẹ̀. anabi yusuf aleyhi salatu wa salam. ọlọ́run ọba ni wàlá kọ́dé ha ń ha ń mẹ́bí ha. wàlá kọ́dé ha ń mẹ́tìbí ha ń mẹ́bí ha. ọlọ́run ọba ní arábìnrin yìí ó gbèrò kánẹ́bì Yusuf kó súnmọ́ òun kó bó ń láti pọ̀ ó gbèrò wà mẹ́bí ha Yusuf náà yẹ ẹ̀ àwọn àfọ kó yẹ wa wípé ṣé èèyàn lẹ́sẹ̀. nípa nǹkan tó kàn rú wúyẹ́ lẹ́nu èèyàn tí èèyàn ò fi ṣiṣẹ́. anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú àdìsí afọ abu huraira anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi ni inna allah tajawaza li an ummati ọlọ́run ọba ti ṣàmójú kúrò fáwọn àlùmọ mi ma adasat bihi anfusuha ma lam tatakallam bi aw ta'mal bi àní ọlọ́run ti sàmójú kúrò fáwọn àlùmọ̀ ní nǹkan tó bá rúgbú yẹ nínú ẹ̀mí wọn wọn ò fi ṣiṣẹ́ o ọkàlẹ́ mọ́ ọlọ́pàá ọ̀gbìn ah, ìdá ọ̀dà ló ọkàn rúgbú yẹ lẹ́nu ẹ̀ àwọn oṣù bẹ̀rẹ̀ lẹ́nu ṣùgbọ́n. èyí tó rúgbú yẹ ẹni wọn ò ní kọ ẹ̀ṣẹ̀ lẹ̀ ó dìgbà tó o bá fi ṣiṣẹ́ ìgbà tí wọ́n á lọ pé tọ́ba ti di pé ìwọ obìnrin tọ́ba ti ń pè ọ́ ní èèsì èèsì ọ̀yẹ̀pẹrẹ nù ọ̀dọ̀tí lóbìnrin fún èèpọ̀ ọmọlúwàbí bá wọn á pè ọba wọn ẹwẹ sẹ́mi sẹ́mi lẹ́ ń gbé ọ̀rí dìde ṣé ó kọ́ ti ẹni ọlọ́dà lóhùn ó wá bẹ̀rẹ̀ sí ní ó bẹ̀rẹ̀ sí ní ń sọ̀rọ̀ ó ti bẹ̀ sẹ́yìn gbogbo àwọn nǹkan yẹn ewu làbùrọ̀ máa ṣe pàtó ọ̀ so yìí díẹ̀ kò fẹ́ kó jẹ́ ìyàwó ẹ̀ ó bá ti jẹ́ ìyàwó rẹ gbogbo nítorí ọmọ rò lẹ́nu gbogbo nítorí ọmọ rí sọ lẹ́nu ó tún gba láàdá lọ́dọ̀ ọlọ́run wọn ò fi jẹ́ wípé èrò tó wá fẹ́mi ànábì Yusuf kò lẹ́sẹ̀ ẹlẹ́ẹ̀kejì tún ni wípé ọlọ́run fẹ́ wípé bàṣàríyà ènìyàn tí ń bẹ gbogbo wa ló ń bẹ àwọn ànábì ọlọ́run ṣùgbọ́n àwọn ànábì ọlọ́run bẹ fún wọn àwọn sínú ẹ̀ṣẹ̀ ọlọ́run ó là wọ́n ọlọ́run ọba ní láwùlá ń rọ burhana rabbi. láwùlá àwọ̀ burhana rabbi. bí kì í bá lọ ṣe wípé ọlọ́run ọba ó fi àwíjàre ìmọ̀nà ìtọ́sọ́nà ọlọ́run fi hàn ànábì Yusuf oríṣiríṣi ọ̀rọ̀ lọ́rọ̀ táwọn èèyàn sọ lérí àwọn onítàkà sọ wípé bó ṣe wò gànà ọkàn ráwùrà bàbá rẹ̀ ni. ọ̀rọ̀ yìí wọ́n lálàáfíà. Láwọ́lá ń rọ̀ ábùrà nàrọ̀ bí. Láwọ́lá ń rọ̀ ábùrà nàrọ̀ bí. Bí yóò jẹ́ ká nẹ́bí Yusuf ó kó sínú nǹkan yẹn rúkúyà yẹn rúkúyà àkìlíyà. Ó ronú á. A'udhu billahi minash shaitanir rajim. A'udhu billahi minash shaitanir rajim. A'udhu billahi Bọ́lá ń pè padà. Bọ́lá ń ṣe máa ń ṣe fún gbogbo àwọn ìtọ́lọ́mbáfẹ́ lónìí ọlọ́run ọba ní kàdálíkà línàṣùrífà á ní òṣù àwàlìfàṣà. kàdálíkà línàṣùrífà á ní òṣù àwàlìfàṣà. ọlọ́run báyìí ni a ti la ànábì Yusuf línàṣùrífà á ní òṣù à gbogbo ń ti ń dá tá a lè mọ fi perí ẹ lọ́jọ́ ọ̀la ọlọ́run àjẹ́ fún un àjẹkó sínú tàrí. wàlífà àṣà gbogbo wa pálapàla táwa máa sọ pé ó ṣe sì náà rí ayé ẹ kúrò fún ànábì Yusuf. òkun ekun kó ní ọmọ mọnú ẹ ẹlòmíràn gbé ah, àwọn balẹ̀ jẹ́ ó ń bẹ nínú ìtàgbẹ́jà ayé ẹ̀ ibi òṣèṣì náà dé láyé ó ń bẹ bẹ́ẹ̀ àwọn ẹ̀ṣà ọlọ́run àwọn tọ́lọ́run bá fẹ́ lò lẹ́ṣà nínú èèyàn ọlọ́run kì í ṣe mímọ̀ ṣe tiwọn náà ọlọ́run àlà wọn àlà wọn yóò kù díẹ̀ kan fẹ́ kó sínú aburú ọlọ́run ó là yóò yẹ aburú yẹn kúrò fún wọn kó mọ́ bá a máa wà nínú tàwọn ọlọ́run ọba ní kàdálík. kàdálík àlìna sórí fàánù sù àwọn alifàṣà. ọlọ́run báyìí la ṣe yẹ aburú kúrò fánàbí Yusuf alifàṣà zina àfẹ́kí zina kó wà nínú àkọọ́lẹ̀ ìgbésí ayé Yusuf torí pa bẹ́ẹ̀ ṣe lànàbí ọlọ́run. innahu min ibadina al-mukhlasin. olùkójọ kan nínú àwọn ẹrúsìn àwọn ọlọ́run tá a fẹ́ yàn. bó láti wá gbọ́ pé nínú ìtànẹ́bí ọlọ́run ó ṣe ṣùnà kò ní dànẹ́bí ọlọ́run mọ́ni. ọlọ́run ọba ní torí pàwọn ọlọ́run ọba innahu min ibadina al-mukhlasin torípa ànábì Yusuf ọ̀kan ló jẹ́nu àwọn ẹrúsìn Ọlọ́run ìyàtọ̀ ń bẹ láàrin alimukulisin àti alimukulasin alimukulasin lẹ́nu tó Ọlọ́run fúnra rẹ̀ ló yàn án ó sì fọ́ ọmọ kúrò níbi pálapàla. wọ́n sàbákọ̀ bàbà. bánẹ́bí Yusuf ṣe sọ̀rọ̀ yìí tán ronú pé wọn ò gbúdọ̀ bá mi níbí ó bá sábákọ̀ ní bàbà ó bá sáré lọ síbi ilẹ̀kùn bó ṣe sáré òun náà arábìnrin yìí náà gbáyà náà fi ní ìsábàkọ́ aláwásí ni ìsáfàlà bìmánà tàfàálà ìsábàkọ́ ayé tàsábàkọ́ torí wípé ìfàálà wàsábàkọ́ ìsáfàlà ó lè súnmọ́ tàfàálà náà lè mú ṣàrọ̀kà. Wọ̀sàbákọ̀ ìbáàbà. Bánẹ́bì Yusufu ṣe sáré lọ síbi ilẹ̀kùn kó ń lọ sílẹ̀kùn. Arábìnrin yìí náà òun náà sáré àwọn méjèèjì jọ sáré lẹ́ẹ̀kan náà. Àníyàn ti Yúsúfù ní pé kóun lọ sílẹ̀kùn. Àníyàn tìyàwó ọ̀gá rẹ̀ ní pé kóun fà á lásọ kó ń bọ̀ ń lọ. واستقى الباب سبق الباب نعم وقدت قميصه من دبر وقدت قميصه من دبر bó ṣe fa Ànábì Yusuf láṣọ pẹ̀rẹ̀pẹ̀ láṣọ Yusuf ya látẹ̀yìn torí pé eré tí Yusuf ń sá lọ agbára tóun náà fi fa orí Yusuf dì mú aṣọ rẹ̀ ló mú bá aṣọ ṣe ya nìyẹn ọ̀nà kejì rèé tọ́lọ̀ ń fi sọ kọ̀míṣù Yusuf kọ̀míṣù Yusuf aṣọ Yusuf lákọ́kọ́ òun lèyí tí wọ́n fi yí ẹ̀jẹ̀ ni mọ̀ pé òdodo jáde látara aṣọ yẹn òdodo wo ló jáde látara aṣọ yẹn náà ní pẹ́tà pé kòkò ló pa kó yẹ aṣọ rẹ̀ tẹ́lẹ̀ kejì náà òdodo tún jáde ń bẹ̀ Ọlọ́run ọba ni wakọ́ dátúkọ̀ mi sọ̀hú mi dùbúrí. Wakọ̀ dátúkọ̀ mi sọ̀hú mi dùbúrí. Báyìí ni a sọ ànábì Yusuf ṣe ya látẹ̀yìn. Wà alfáyà sẹ́yìn jà ládàlbà. Mo ṣàlàyé fún wa wípé gbogbo lẹ̀kùn tóbìnrin yẹn tì. Pátá lẹ̀kùn kan bẹ èyí tó ṣe wípé ọkọ rẹ̀ nìkan ní gbàgbẹ́ wọlé. Ẹ rí pé àwọn tí bò láṣìírí wọn a máa ṣe bẹ́ẹ̀ jigunjigun yàrá ìyàwó wọn máa ń wà yàrá ìyàwó yẹn lẹ̀kùn kan bẹ tí ó lídìí sí ara bàbá ọkọ ọkọ nìkan ní ọmọ gbà bẹ̀rù kọ́rọ́ báyìí ni ọmọ yí bẹ́ẹ̀ wọn èyí sì tilẹ̀kùn bẹ̀rù ṣùgbọ́n àwọn ẹlẹ́kùn míì tó bá lè já síbẹ̀ yẹn àwọn máa wà ní títì ìgbà tí ànẹ́bí Yusuf aleyhisalatu wa kóhun sáré lọ síbi kóhun ó sílẹ̀kùn. Wà alifaya sayida ladalba. Wà alifaya àwọn méjèèjì wọ́n bá ṣe pẹ̀kí rẹ̀ kí wọ́n bá rí sayida ayé záwọ́jà ha ọkọ obìnrin yìí wọ́n bá rí ládàlìbá ládàlìbá òun náà sílẹ̀kùn wọlé ló bá ka àwọn méjèèjì. wọ́lá ti máa jàzá woman arọ́ dàbí àlìkàtù. jàmá obìnrin léṣe púpọ̀ ọlọ́run kó ṣọ́ wa níbi fìtínà obìnrin. النساء شياطين خلقنا لنا النساء شياطين خلقنا لنا نعوذ بالله من شر شياطين نعوذ بالله من شر شياطين نعوذ بالله من شر شياطين النساء رياحين خلقنا لكم النساء رياحين خلقنا لكم وقلوب يشتهي شمر يا الرياحين وكلكم يشتهي شمر يا الرياحين النساء àwọn obìnrin bẹ́ẹ̀ ṣe rí wọn ṣàyáàfì ẹnu ò bá kásọ pé sùn ni wọ́n torí pé àwọn ni wọ́n bí wa ṣùgbọ́n àwọn obìnrin tẹ́ rí yẹn ṣàyáàfì inú èṣù tètè rí wọn lò púpọ̀. orí nàlà náà wọ́n lọ ṣe dáwọn nìyẹn. táwọn olùkóbi láì ní ṣàárẹ̀ ṣàyáàfì ní. ọlọ́run kó ṣàánú àwọn ọkùnrin níbi aburú fìtínà àwọn obìnrin kọ́lọ̀ ń kó ṣọ́ wa ń bẹ̀. Ọ̀run tó bí láì ọ̀yà ẹnu bóbìnrin dùn ṣe ríhun òdòdó olóòórùn ni wọ́n kò gbúdọ̀ mọ́mọ́ wà nù lé. wọ́n ti sọ ọ̀rọ̀ yá nínú onígbìnàdà kó. wọ́n tún ṣe rí yẹn òdòdó tó dáa ni èèyàn gbúdọ̀ mọ́ ni wọ́n nínú lé. Gbogbo èèyàn ni òdòdó olóòórùn máa ń wù kí ó fẹ́ gbòòrùn ẹ̀. Bó o la ṣe wá fẹ́ là. ẹ̀yin ẹ wo tó ṣẹlẹ̀ sánẹ́bí Yusuf àti ìyàwó ọ̀gá rẹ̀ wọ́n ṣe pẹ̀kí rẹ̀ kí ọkọ lẹ́nu ọ̀nà arábìnrin yìí kò jẹ́ kí Yusuf ó sọ̀rọ̀ òun ló kọ́kọ́ sọ̀rọ̀ kí ló wí. ọ̀la ti máa jàzá human ọkọ mi irú ló tọ́ sí ẹni tó bá ilé wá báyàwó ẹ wo tó bìnrin ọkọ sọ. قالت قالت ما جزاء من أراد بأهلك سوءا Ilé ọkọ mi irú ìjìyàwó ẹ̀san wo ló tọ́ sí ẹni tó bá gbèrò aburú pẹ̀lú ìyàwó rẹ nínú yàrá ìyàwó rẹ. Ilé ayò sùdán. Ní tó dáa jù ni kí wọ́n ti ru ẹni bẹ́ẹ̀ mọ́lé. Ọ̀hún Adábùn Àlì. Àbíkẹ́ jẹ́ ẹ̀jẹ̀ níyà ẹlẹ́ta elérò tí ò ní gbàgbé mọ́ wọ́n ti dájọ́ ẹ wò ká ẹ kí ni Yusuf ọ sọ kí ló gbé débẹ̀ o èyí ò jẹ́ tu yàrá rẹ̀ anisa òṣàyà fi orí na nàlànà náà tó bí láì ní sáré ìṣàyà fi ní. gbogbo tó ṣẹlẹ̀ yẹn náà ọlọ́run fẹ́ ká kẹ́kọ̀ọ́ níbẹ̀ kí Yusuf ó lè débi tó ń lọ ni kí ànábì yusuf kó lè dé ibi tọ́lọ́ ń fẹ́ kó dé láyé kọ́ọ̀là ànábì yusuf náà wá sọ tẹnu ẹ̀. kọ́ọ̀là ìyàrá wàdá sí ni ànábì. ànábì yusuf ní jẹ́jẹ́ ni mo jókòó. Òun ló fà mí lójú mọ́ra. Àwọ̀dá ni mo jókòó, òun ló fi ọgbọ́n ló fi tù mí títí títí tó fi fà mí lójú mọ́ra wọlé. Ọmọ èké kan wá ń bẹ tí kò lè Yusuf wá ń sọ̀rọ̀ pé wọ́n lọ jẹ́rìí mi. Ọmọ bá sọ̀rọ̀. وشهد شاهد من أهلها وشهد شاهد من أهلها wọ́n ní ọmọ ẹ̀kẹ́ kan tí ò tí ì tọrọ ọ sọ ń bẹnu àwọn afúnimọ̀ tẹ̀síìrì tí wọ́n sọ bẹ́ẹ̀ àwọn míì sọ wípé ẹnìkan tó jọ̀jọ̀gbọ́n tó jó lóye tó ní ah, ẹ̀wà ọ̀rọ̀ yìí ti dojú o ìwọ sọ pé Yusuf lè jáwọ́ lé wa bọ̀ Yusuf lóògùn jẹ́ pàwọn tó jó lóye tẹ́jọ́ lọ́gbọ́n ọlọ́mọdégbà ọ̀tán lórílẹ̀ bẹ́ẹ̀ bá rojọ́ kalẹ̀ wọn á fòye wu ọ̀rọ̀ bọ́kọ àtìyàwó bá ń rojọ́ tí wọ́n bá ń rojọ́ bẹ́ẹ̀ bá rojọ́ yẹn parí àwọn àgbàlagbó ni àmọ́ tí ń ṣẹlẹ̀ kò ṣeé sọ náà láìsí ṣàṣìṣòro <laughs> wọn ó ti mọ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n ń sọ وشهد شاهد من أهلها وشهد شاهد من أهلها ọ̀jọ̀gbọ́n kan àbí ká sọ pé ọmọ pín ní sí yìí tọ́lọ̀ ń fún lọ́rọ̀ sọ ó bá wá mú ìmọ̀ràn wá ń jẹ́rìí nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ọ̀rọ̀ tí wọ́n sọ kalẹ̀ yìí. ìkànnà kọ̀mí sóhùn kó dà ní kúbọ̀lì. ó ní ẹ ká wo aṣọ Yúsùfù ọ̀rọ̀ nípa kọ̀mísù ẹni yẹn rí i pé òdodo tún rinlẹ̀ látara kọ̀mísù yẹn pé tó bá lọ jẹ́ wípé aṣọ tí ànábì Yusuf wọ̀ tó bá lè pé níwájú láṣọ rẹ̀ ti ya. pọ̀tọ́dà kọ́ọ̀tù ọ̀rọ̀. ajẹ́ pé òótọ́ lobìnrin yìí ń sọ torí pé Yusuf ló fẹ́ fagídí mu òun ni ò gbà ló fa ẹ̀rí pé wájú láṣọ ti ya ẹ wo làákàyè tó bá ṣe wípé wájú ni aṣọ Yúsùfù ti ya ajẹ́pọ̀ dodo lobìnrin yìí sọ. wàhù wà ní lálùkà bìbí. ajẹ́pẹ́ Yusuf ló ń parọ́. wà ní kànáà kọ́mí sùúrù kò dàmí dúbò. tó bá ṣe wípé aṣọ Yúsùfù ẹ̀yìn ló ti ya. bákàtà bá. ajẹ́pẹ́ rọ́lọ́bìnrin yìí pa àgbà tí Yúsùfù ń sá ló ń fà padà. wàhù ní náà sọ̀ọ́dí kí. lódodo ni Yúsùfù tó bá rí bẹ́ẹ̀. ọ̀làmọ́rọ̀ ọkọ̀ mi sọ̀rọ̀ kó dà mí dúbò. nígbà tán wá wo aṣọ Yúsùfù wọ́n rí wípé ẹ̀yìn ni aṣọ Yúsùfù ti ya. ọ̀là ìnáwó mi ń kẹ́ ìdínkù wọ́n wá ní rẹ̀ Yúsùfù ṣe sùúrù ètò obìnrin lórí wọn. Nàhó mi kẹ́ìdì kún. Dájúdájú torí ẹ̀ ni wọ́n ń pè létò obìnrin. Nà kẹ́ìdà kún náà bí. A ètè àwọn obìnrin mà tóbi púpọ̀. Ìgbà tọ́lọ̀ ń fẹ́ sọ ète ṣàìtọ́nì ó ló lẹ. Ọlọ́ni iná kẹ́ìdà ṣàìtọ́nì káànà lọ́rí. Ọlọ́run ọba ní ètò èṣù ó lẹ. Súnmọ́ àtọ́lọ ń débi ètò obìnrin. Inna kaydakunna azim. Ọlọ́ ní ètò àwọn obìnrin lágbára. Ó sì kọ ìyàwó rẹ̀ nínú ilé ó páàkì gbogbo ẹ̀wẹ̀ ó lè jáde. Ó lóun fẹ́ rí mọ́ àwọn Kanadé tẹ̀lú àwọn ìyàwó tó wà lólé. Gbogbo ẹ̀sẹ̀ tó ṣe ọ̀hún àwọn ni wọ́n kọ. Wọ́n kọ̀ wá bá ti sọ báyìí sọ báyìí sí. Sọ báyìí sí. ní ẹ̀ bá ti ń ṣe yẹsà yẹsà fún gan ni mọ tó sọ ìwọ náà fún létí kí ló dé tí òfin lè mọ̀ gan wá gàràgàrà òun náà ni tún lọ sọ bó ṣe rọ́gà ọkọ wa obìnrin yẹn ó ní kò tiẹ̀ sí jẹ́ ilé sọ fún wọn ó wojú yín ni wọ́n kọ níjọ́ wọn bá kó lé wọn ni ọmọ إن كيدكن عظيم إن كيدكن عظيم Ilé àwọn obìnrin mà tóbi púpọ̀. Yóò tó bọ̀ àrídáni. Àrímújáde níbi tá a bọ́rọ̀ dé. A lè máa establish fact through àwọn modern instruments. Lápèjúwe, ẹnìkan lòun lòun lóyún ẹnìkan ní kìí sòun ló ń lóyún àlèyé ẹ̀jẹ̀ ọmọ wò ká ṣe DNA DNA ká ṣe láti establish nǹkan yẹn pé ṣé lóòótọ́ ni ẹ̀yẹn wo ohun tí technology àti òye torí pé kí náà ń pè ní technology kí náà ń pè ní science observation observation ló ń jẹ́ science observation ni wípé nǹkan ẹ̀kọ́ mi sùúrù kúdà kúbùlé nǹkan ẹ̀kọ́ mi sùúrù kúdà ní dúkúrẹ́ wọ́n fi establish fact. àrímújáde ń bẹ bí nǹkan bá rú wa lójú a lè lo ìmọ̀ kì í ṣe yíyẹsẹ́ wò a lè ìmọ̀ tó dájú láti lè fi gbé òdodo bẹ̀ láti lè fi gbé jáde. يوسف عارض عن هذا يوسف عارض عن هذا يا كان ọlọ́run ti ṣe hazifu ẹ̀ níbẹ̀ ya yusuf yusuf ọlọ́ni rẹ̀ yusuf àrídà àni hádà kájú ń ta gbogbo ohun tó ṣẹlẹ̀ mọ́rò torí pé inú ànábi yusuf bàjẹ́ ọlọ́ni àrídà àni hádà torí pé ìrìn àjò tó fẹ́ rìn un o gbúdọ̀ fara kó nǹkan hmm. ojú rẹ gbúdọ̀ rí. Arid and Haza. Arid and Haza. Yàwọ́ gbójú kúrò ń bẹ́ẹ̀. Wàtàgùfèrè obìnrin yìí lọ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba ó ti ṣàbòsí sí Yusuf. iná kíkan tèmi lálùkọ́ ti ń. torí pé ó ti jẹ́ nìkan nínú ẹni tó ṣe lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ńlá ló dá pẹ̀lú kó parọ́ mọ́ Yusuf. bàbá ọ̀la ní suwasun filimadina. tóbìnrin yìí ṣe ó wá fọ́n káàkiri inú ìlú àwọn obìnrin ní ìlú wa ní etí wo ló ń bá ní í gbọ́ odidi ìyàwó ọlọ́lá odidi ìyàwó ọba tó tún wá ń pe ẹrú ọmọ ọ̀dọ̀ kó wá bọ̀ ń láṣepọ̀ ọmọ sí fún o ó mọ̀ dojú tóbìnrin o. wọ́n kọ́ ọ́lá ní ṣùwàtún fìlmàdínà. àwọn obìnrin wà kọ́ọ́là ní ṣùwàtún kò sọ pé wà kọ́ọ́là وقال نسوة في المدينة وقال نسوة ó wáyé bá ń mọ̀ pé jàwá bẹ fún èèyàn lè sọ pé kọ́ọ́lá fátímà o lè ní kọ́ọ́là fátímà kọ́ọ́là àlìyáwómà fátímà kí fásúlù wà láàrin ẹ̀ tí ò bá sì kí fásúlù lágbára rẹ̀ sọ bẹ́ẹ̀ náà lóòótọ́ jẹ́ pé wọ́n tó ń sọ àṣìṣe ẹni tí ń sọ lárúbáwá yóò fi ẹ̀yìn tó bá sáti mọ̀ jù ọ lọ yóò fẹ̀yìn rẹ̀ gbolẹ̀ yóò àtúnlẹ̀ sọ náà ó bàá máa wàkọ́ọ́là nísùwàtún fílmàdínà jámù nìyẹn àwọn obìnrin nínú ìlú wọn bá bẹ̀rẹ̀ sí ní gbé ọ̀rọ̀ yẹn kiri jẹ́sì máa fọ́bìnrin náà ní máa sọrú bẹ́ẹ̀ kiri níbo lọkùnrin ti ráàyè mọ àfọkùnrin tó yẹ pé obìnrin ní nínú àwọn ọkùnrin míì ń bẹ báwọn gbogbo tí bá ń ṣẹlẹ̀ inú ìfẹ́ ni wọ́n lẹ́ẹ̀dì gbọ́ irú wọn bẹ́ẹ̀ obìnrin ni wọ́n kàn gbá ọkùnrin wọ ní Wàkọ́ọ́lá nísùwà tún. Wàkọ́ọ́lá nísùwà tún fìlmàdínà. Ọlọ́ ní àwọn obìnrin nínú ìlú wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gbé tó ṣẹlẹ̀ nínú ààfin wọ́n ń gbé kiri. Ìmọ̀ra Atúláàzì ìzìtúrọ̀ wídú bàtà ànàfí. Wọ́n ní ẹ̀sùn olóńgbọ́ odidi òun tún wá ń tu ọmọ ọ̀dọ̀ ó ń tù ú lójú láti bá a láṣepọ̀. kọ́ni ṣàkóso ha ṣùgbà. àmà ìfẹ́ ìfẹ́ ìlé lára rẹ̀ ń pọ̀. kọ́ni ṣàgáfà ìfẹ́ ìlé lára rẹ̀ débi kò tẹ̀ wá mọ́ra mọ́. Fọ́dí ṣọ́gọ́fà ṣùgbà. Ìfẹ́ yìí ó lè lára rẹ̀ púpọ̀. Ìfẹ́ ọmọkùnrin yìí ó mọ̀ lè lára rẹ̀ dé pé kò tiẹ̀ wá mara mọ́. Iná lẹ́nu rọ́ha fi dọ́là ní nùbí. Dájúdájú ìyàwó ọ̀gá Yúsúfù inú àtìlẹ́ tó tóbi ló kó sí ó dójú ti àwọn obìnrin ṣíọ̀. Wọ́n bá ń sọ kiri. Àtọ́lọ́wọ́ dáhùn náà wò torí pé ànábì Yusuf ọkọjọ ẹni téèyàn wò lẹ́ẹ̀kan téèyàn ní wò lẹ́ẹ̀mejì ọkùnrin tó wò lẹ́ẹ̀mejì ká tó sọ pé bẹ̀rẹ̀. فلما سمعت بمكرهن فلما سمعت بمكرهن ìgbà tí ìyàwó ọ̀gá Yusuf tó wá ń gbọ́ ète àti sọkúsọ àti ìmọ̀ fọ́nrọ̀ ká táwọn obìnrin inú ìlú tí wọ́n ń gbé ká. أرسلت إليهن Gẹ́gẹ́ bí ìyàwó ọba, ó bá ránṣẹ́ sí gbogbo àwọn obìnrin. Ó fún wa láàyè kí wọ́n jòkó sí, ó tún kó pílò, ó kó nǹkan àrọ̀ rí nǹkan ìrọ̀ ẹ̀gbẹ́, ìjẹ́ èèyàn máa rọ̀gbọ̀kún sí, ó kó sí gbogbo lẹ̀, ó ní ẹ conveniently. Wà á tàtúkú làwà àfídàtí mínú nàṣì dínà. Ó wá ní mo ní nǹkan tí mo fẹ́ rẹ, mo fẹ́ sàṣì. Ẹnìkọ̀ọ̀kan nù yín ẹ gbọ́ bẹ́ẹ̀. Uma kó ń tẹ́ máa rẹwà. Àkọ́ láti kúrò jọ àlẹ̀ yìí. Arábìnrin yìí wá ní ọyẹ́ ẹ lọ pé yusuf wá bí kí o wá ṣe yìí. Kan wá ní yusuf kankan Yúsùfù ò sì máa ń kò sí. ọ̀gá wá o yóò gbogbo àwọn obìnrin tí wọ́n jókòó. Akúbàmùnàwò. Ìgbà tí ìyàwó ọ̀gá Yúsùfù ní Yúsùfù jáde, ànẹ́bì Yúsùfù òun ò mọ̀kànmọ̀kàn. Òun rò pé wọ́n ní kó ń wá ni, òun sì jáde, jíjáde rẹ̀ yẹn yóò kọjá níwájú àwọn gbogbo àwọn obìnrin tí wọ́n jókòó. wàlá máa rọ ìlà hù. títí táwọn obìnrin yìí jókòó sí gbogbo wọn pátá ẹ̀kan ni wọ́n gbójú òkè. akúbàrún náà. ìgbà tí wọ́n rí ànábì Yusuf tó kọjá. akúbàrún náà hù. wọ́n lọkùnrin yìí kọjá ojú ẹ̀. wàkọ́ tán náà. akúbàrún náà hù wàjá tún náà hù kẹ̀bíra. ìdákùtà àtàntùhù wàjá tìtùhù hasanan akbarinahu àwọn obìnrin náà wọ́n rí wajadinahu kí ni hasanan wọ́n rí wípé ah èèyàn ló dà tó báyìí èèyàn ló bu àyà tó báyìí akbarinahu akbarinahu má sọ pé wọ́n gbé sóbi fọ́lọ́hún o kì í nìyẹn o. Akúbàrìnàhú. Akúbàrìnàhú. Wọ́n rí lẹ́ni tó ga tó tóbi ju gbogbo ọkùnrin táwọn ti ń rí láyé lẹ́wà. Ah, elékọjọ́ ojú ẹ̀. Wọ́n bọ́ sọ́nà ìdí ẹ̀hún. Èyí tí wọ́n ní kí wọ́n rẹ̀wọ̀n èdè ìkódé, wọ́n bá na ọwọ́ wọn síwájú. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní, wọ́n rò pé àwọn ti ọ̀bẹ táwà lọ́wọ́, wọ́n bá bẹ̀rẹ̀ sí ní rẹ́ra wọn lọ́wọ́. Ọ̀kùnrin náà wọ́n ní tí tó fún ọlọ́run àfọlọ́run náà. máa dà bá ẹni tá wò yìí o kò lè jẹ́ èèyàn láéláé. iná àgbà ìlà màlákùn kẹrin. kódà tí ó bá wá jẹ́ màláìkà kì í tún ṣe màláìkà lásán màlákùn kẹrin èyí tó tún lápọn lójú náà màláìkà lè yóò jẹun eléyìí ṣe yàn. anábì Yusuf ò sì máa kankan. Hmm. jẹ̀mọ́ ẹ̀pọ́n kẹrin lásán tẹ́ ẹ bá bá bá gbé ní nǹkan ẹ di orí ara yìí kò sí mubalaga nínú Quran kò sí exaggeration nínú Quran o bó ṣe ṣẹlẹ̀ náà nìyẹn o bó ṣe ṣẹlẹ̀ nìyẹn jẹun fún alápèjúwe kan tó súnmọ́ bó ṣe jókòó yìí ní ìsìn tó bá ń tọ́ ara ó filẹ̀ àbò nífìyẹ náà òjò kan wá ń rọ̀ ẹ̀ níbi sásì òjò ti pa tẹnutẹnu ìtọ̀ wa ń gbọ̀ oníwárí ẹ̀jẹ̀ ń dúró bìkà ó máa tọ̀ arábà náà ni sófìlì tó torí pé n tó ti ju omi ìtọ̀ ń lọ ó ti pa ọ́ àpèjúwe tó lè tètè jó súnmọ́ nìyẹn ó dàbí obìnrin tí ń rọbí lọ́wọ́ wọ́n wá ń gun lábẹ́rẹ́ ṣé yóò dùn n tó ti ju péyìn ti abẹ́rẹ́ ńlọ ti wà lára ẹ̀ péyìn ìfẹ́ tí wọ́n rí lára Yusuf yẹn wọ́n ń gé ọwọ́ báyìí wọn ò sì mọ̀ قطمان أيديهن قالت ìyàwó ọ̀gá Yusuf wa sọ wípa tó rí bá ti fẹ́ rẹ̀ wọ wọn bọ́ọ̀lẹ̀. قالت فذلكن الذي لمتنني فيه. ó ní tèmi bẹ́ẹ̀ ń bú mi sí òun lẹ́yìn náà rí wọn bú mi èmi ń bá gbélé ni ó ẹ̀ka táyìn rí òun lè dé wọ́ra yín yẹn. Ìtẹ́ ń bú mi sílẹ̀ rí. Wọ́n alákọ̀dẹ̀rọ̀ wá tó ànáfsì. Nítorí wípé arábìnrin yìí lọ wá tó ànáfsì èmi ni mo pè é. Pé kọ́ wá bá mi kì í ṣòun ló fagídí wá ká mi mọ́lé. Fàtàsọ́m. Fàtàsọ́m. Anẹ́bí Yusuf. Fàtàsọ́m. Nígbà tí mo sì pé fàtàsọ́m, ó wá ọlọ́run lóníṣàn, ó tọrọ ìsìmà obìnrin wa bẹ̀rẹ̀ sí sòótọ́ fáwọn ẹ̀ fàtọ́ asọ́mà anabi yusuf ó béèrè lọ́dọ̀ ọlọ́nkọ́lọ́ kó la òun kó sọ òun níbi àbúrú náà. wàlá yìí lámìyá fún àlìmá àmúrù. mo sì jẹ́ kó mọ̀ wípé wáyára yìí lámìyá fún àlìmá àmúrù tí ò bá ṣe ń tí mo ní kó ṣe ọ̀hún tí ò bá pàpà ṣe náà èyí tó ṣe òun níjọ́ escape tí ò bá pàpà ṣe ń tí mo ní ó ṣe ń tá àjọjọ wà nínú lẹ́yìn náà láyò dáná yóò lu ẹ̀wọ̀n. Wàlá yà kú nà mìnà sọ̀bìrì. Wàlá yà kú nà mìnà sọ̀bìrì. Bí ò bá ṣe ń tí mo ní kó ṣe yẹn, táàjọ wà nù lè yóò lu ẹ̀wọ̀n, àbí kó wà nípò ẹni tí ó yẹpẹrẹ. gbata tánẹ́bí yusuf gbọ́ ilé kọ́ọ́lá rọ́bì tánẹ́bí yusuf nílẹ̀ ọlọ́run. kọ́ọ́lá rọ́bì sí jẹnu ahabu ọba ẹ̀wọ̀n gan ló wù mi ìmọ̀ ayájẹun ní ilé yìí. tó bá ṣe pé kí n lọ ẹ̀wọ̀n ni mi ò fi وَإِلَّا تَصْرِفْ عَنِّي كَيْدَهُنَّ Rí ọlọ́run ọba tó bá là mí níbi ètè àwọn obìnrin wọ̀nyí. Asbu ilayhin. Èèyàn mọ̀ ní mí, mo mọ̀ lè ṣubú sínú páńpẹ́ wọn. Wa kun minal jahilin. Yóò sì tún máa jọ́ kan nínú àwọn tó Àdúrà rẹ̀ tọ́lọ́ ń gbà ní ẹ̀ gbígbà mí bẹ gbígbàdúrà ibi tọ́lọ̀ mọ́ bá yẹn gbé sí ọ̀tọ̀ọ̀tọ̀ yìí ẹlòmíì ń bẹ ọbẹ̀ fojú sí ọ̀kadà gbá ọkàlẹ́sẹ̀ àdúrà rẹ̀ ló gbà ṣùgbọ́n máa gbàdúrà rẹ̀ gbà kò lè gbà bóyá ọ̀kadà tó gbà yẹn tí ò lọ ibi tí ń lọ bóyá tó bá dé ibi tí ń lọ tí ó ṣe yóò mẹ́mí ẹ lọ. فاستجاب رب له ربه فاستجاب له ربه ọlọ́run ọba bá gba àdúrà Yúsúf ọlọ́ba nù gẹ ìdàgùn ọlọ́run ọba wá yẹ ète àwọn obìnrin yẹn ó yẹ fún Yúsúf kò bá rí wọn mọ́ òun ti wà nú ẹ̀wọ̀n. innahu huwa as-sami'ul 'alim. bọ́lá ọjọ́ máa ń gbàdúrà nìyẹn ọba tí gbọ́ lọ́lọ́run al-alim ọba tó nímọ̀ nípa tí kò wá ń ṣe lọ́lọ́run nítorí àsìkò àwọn ẹ̀kọ́ kún bẹ̀ yẹn láì ṣẹ̀ṣẹ̀ máa yọ jáde gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà ti rí ẹ wo ìtàn ìgbésí ayé Yusuf ǹjẹ́ wọ́n ṣe tán láti jìyà nítorí pé ò fẹ́ gbẹ̀sẹ̀ ọmọnìyàn torí wípé òun ò fẹ́ wá ìbínú ẹ̀dá yóò sì ṣe tán láti wá ìbínú Ọlọ́run jẹ́kẹ́dà ó bínú nítorí kọ́lọ́run tó dá mi kó má bàa bínú. ẹ̀kọ́ nìyẹn anabi yusuf aleyhi salatu wa salam ó gbà kíyàwó ọ̀gá òun ó bínú jùkọ́lọ̀ ó bínú sọ̀rọ̀ ó sì dèrò ẹ̀wọ̀n obìnrin yẹn sùn dẹ́wọ̀n anabi yusuf sì wẹ̀wọ̀n pẹ̀lú ògùn ọlọ́run ní tẹ̀síìrì wa ti ń bọ̀ a máa tẹ̀síwájú ìgbà tí anabi dèrò anabi yusuf dèrò ẹ̀wẹ̀ tán kí ló tún ṣẹlẹ̀ nínú ẹ̀wọ̀n kò sí ìtàn kan ní Qur'an ń sọ nífọ̀ọ́sí wẹ́wẹ́ báyìí tó tó ìtàn ànábì Yúsúf kò ní ìdí sẹ́ríù bí ṣe wẹ́lẹ́wẹ́lẹ́ náà rẹ̀ lọ́hún ṣàlàyé ẹ̀ tí ó sì máa yéèyàn táàsì máa rí ẹ̀kọ́ àti kò mú òkú bàjáde ńbẹ̀ abẹ́ Allah subhanahu wa ta'ala ẹ̀kọ́ nú eléyìí tá a gbọ́ ọlọ́mùsà ìjọ ṣe wọ́n láǹfààní kọ́lọ́nkọ́ wọlé àtòbí rẹ̀ kó dúró tì wá mọ́jà á sì ṣe mọ́jà á sì sọ mọ́jà á sì rìn bi rahmati ya rahman rahim wa sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wàsálẹ́mẹ́ tẹ̀sílẹ̀mà. gẹ́gẹ́ àti sàlàyé fún ayé pé lónìí a ti lọ́ńṣìn wọ́n ti àwọn sẹ́kítì ti ń fi wọ́n ti ń kọ ìwé pélébé sí mi mo mọ̀ pé lọ́sùn tá a ṣe náà gbẹ láàrin ìṣẹ́jú mẹ́wàá ẹni tó bá ti fẹ́ fi nǹkan lẹ̀ kò ní ìdí pípẹ́ lọ títí tó ti yé kò sí ní ìdí àti ìṣẹ̀ńdá wákà lọ títí ẹni tó bá fi nǹkan lẹ̀ ẹ̀mí rẹ̀ fi wákà gbé ti ṣòwò látara àdé eléyìí àní gbarawa ní àsìkò a máa ṣe ní ìṣẹ̀ǹtẹ̀lé ọ̀nà méjì la fi ṣe alákọ̀ọ́kọ́ gbogbo ẹni tí ó bá fẹ́ dá sí tí ó mú wá àgbà lẹ́lẹ́kejì a wá sí general gbogbo tí ọlọ́run bá fún oníkálukú lágbára yóò fi dá sí bá a ti sọ yìí náà lọ́dọ̀ ẹ̀yin obìnrin ẹ jẹ́ ká ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ àwọn obìnrin kan bẹ tí wọ́n ti kó owó tiwọn tí wọ́n ti kó fún mi inṣàlá màá kó ti wọn náà lẹ̀ inshallah ta'ala náà àwọn bàbá wa bàbá wa yìí gbà mí wọ́n fún wa ní two thousand naira àwọn aláàjì wa ó jẹ́ ayọ̀ wọ́n fún wa ní ten thousand naira ọlọ́wọ́ bá kó fi àlùbáríkà tó pọ̀ sí i náà àlàǹsọ́rí bá ti máa ń ṣe lọ́dọọdún nù wọ́n fún wa ní five thousand naira lọ́yà fámorítìyé àwọn náà fún wa ní ten thousand naira èmi náà fi àkáǹtì nàmbà wà fún ẹni tí ó bá fẹ́ tó bá fẹ́ àkáǹtì nàmbà Darussunnah Islamic Foundation zero five one nine nine three four four five nine GT Bank so jazakumullahu khaira. àwọn teacher vision of Nigeria Mr Balogun àwọn náà mú tiwọn náà wá bákan náà ustada umu Abdulrahman Sekoni àwọn náà mú tiwọn náà wá àwọn kan ní ká máa anọ́ọ̀sì orúkọ àwọn account number zero five one nine nine three four four five nine. ọmọ ìsìnkú. Now, Darul Sunnah Islam Foundation, 0519934459 GT Bank. Bá a ṣe gba ẹ̀ náà lọ́dọ̀ àwọn obìnrin ẹ̀dọ́kùn, a coordinate ẹ̀ níbẹ̀ yẹn náà. Iṣẹ́ Ọlọ́run ẹ mẹ́jọ afojú kéré owó kankan. Kóníkàlùkù wa náà káwa náà ò níbi iṣẹ́ mosjid agbésíwájú ọlọ́run pẹ̀lú ògbó ọlọ́run òye ẹ̀mí ọlọ́run kò ṣe wa kò lórí dáadáa kò mosjid wa náà láti máa ṣe ọlásìnbọ̀ àwọn náà fún wa ní ten thousand naira ó ń wọlé wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn aláàjì wa àwọn náà fún wa ní ten thousand naira barakallahu fi bákan náà fáǹfààní àwa tí a fẹ́ dá sí láti ta Darus Sunnah Islamic Foundation mosque zero five one nine nine three four four five nine. GT Bank ṣògbówó àwa tí àti ìdásí náà ẹ jẹ́ ká ṣe láàrin ìṣẹ́jú márùn-ún síbi tá a wà yìí á fi àdàgbà ètò náà á fi rọ̀ tuntun dìgbà míì tí á tún tún re torí pé tí ò bá tí ì pé àtúnyẹ máa gba ìtọrẹ àánú láti ṣiṣẹ́ ọlọ́run ọba náà tọ́ gbogbo àwa tí a sì fẹ́ dá sí i abẹ́ Allah subhanahu wa ta'ala kí yóò má ṣe gbà lọ́dọ̀ àwọn obìnrin so láti ẹ̀yìn. Naam, abẹ́ Allah subhanahu wa ta'ala gbogbo ibi tí oníkó wa wá tí a sì fẹ́ dá sí a wa nígbà tí à ń ṣe àdúrà tá a sì ń bẹ lọ́hùn gbogbo ẹnì kọ̀ọ̀kan wa tí a dá sí ọlọ́run kọ́ mọ́ṣẹ́ àlùbáríkà tó pọ̀ rọ́pò fún wa gbogbo àwa tí a ní lánìí àárín kùmọ̀lá ẹlẹ́yà àwọn bàbá wa yóò gbà mí five hundred naira tọ́ gbogbo àwa tí aláníyàn pé a fẹ́ dá sí náà tí kò tí ì láàyè àbí Allah subhanahu wa ta'ala kọ́mẹ́sì ẹ̀bùn ẹni kọ̀ọ̀kan wa láti rí kó fún wa ní owó tí a lè máa ná sí ojú ọ̀nà ọlọ́run owó tí yóò jẹ́ ìparun fún wa kọ́lọ̀n kó ṣọwọ́ ń bẹ̀ eléyìí tí àwa ń ṣe yìí náà kọ́lọ̀n kó bá wa ṣe a lè dá ṣe ọlọ́run ní mo ń bá yẹn ṣe kọ́lọ̀n bá kó bá wa ṣe bàbá wa ṣe náà kọ́lọ̀n ẹ̀mí àti àlàáfíà قالوا جك يا في اللو برحمتك يا أرحم الراحمين وصلى الله على نبينا محمد صلى الله